أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه بإسلام يوم الدين ما بعد إخوة الإيمان أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته هذا غفو الله الله بسيط فواني من شايفي تونيكي à ń bẹ̀ ẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ kó má ṣe lè ní ẹyọ kan tí ó kù fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ibi ọlọ́mọba àdékẹ́lá ìta tó kì í kí ọlọ́mọba àdékẹ́lá kó fún sáà nàìjíríà ti ẹnì kọ̀ọ̀kan wa. ọlá ìtòbi ọlọ́run láàánú ọlọ́run ọlá ìjẹkọ̀ṣe ọlọ́run lọ́dọ̀ àwọn ọ̀dọ́ kò wọ́tà ilẹ̀ àdúrà àdúrà ọ̀dún. àìkọ́tẹ̀ ìmáàmì ẹ̀yẹ́ ló fi ọlọ́run bá wa gẹ́gẹ́ bí kíra tí à ń ṣàlàyé rẹ̀ fún wa òun náà ni tọ̀rí ìkùsọ̀rẹ̀ yìí ìlà rabbil alamin tí àfáwà àgbà wahid bin abdulsalam bali abisalawa a èyí tí wọ́n kọ ìtumọ̀ tí àyín náà ní ojú ọ̀nà àwọn lọ sí ta'ala àlọ́pẹ́ tí àyín fẹ́ kọ́ wa báwo láti dẹni tọ́ba fẹ́ dẹni ojú ọ̀nà kò sí ojú ọ̀nà kan tí yóò tọ̀ tí fi bí kìí ṣe bí kíyàn máa tẹ̀lé ìlànà tí wọ́n fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí lè náà ni àwọn sọ̀hábà tẹ̀lé tọ́lọ̀ sọ wọ́n di ẹ̀yìn rẹ̀ náà táwa bẹ̀rẹ̀ ipe nínú àwọn tá a máa ṣe láti dẹni rẹ̀ wọnà ká máa ṣe àdùàlá ká máa ṣe àdùàlá àwa kan fún aláàmì yìí pé ṣe rí àdùàlá ń ṣe alùwùdó yòókà fìrù zùnú rẹ̀ wọ̀yẹ́ fún àlàkàtọ́ rẹ̀ wọ́n ní ẹ̀rí tí a máa ń ṣe wùdó tí wọ́n yẹ tó máa ń ṣe àlùdá dáadáa àdùn àlẹ́ ló máa fi ha ìṣẹ̀ kó bẹ̀ fún wọ́n máa fi ha ìṣẹ̀ fún yàn. bákan náà gbogbo àwọn àìṣedéédé tó bá ń bẹ fún yàn wọ́n máa ń fi àlùdá dáadáa fi ṣe yìí tá a máa ń ṣe yìí wọ́n ṣe síbi jàmọ́ o wọ́n máa fi ń parẹ́ àti mú àdìsí wá fún wa ní àná lórí ilé àmọ́ àdìsí táàmù wa lónìí àdìsí ikú púpọ̀ àmọ́ àníwẹ̀ parí ẹ̀ ní òní ó lè tó ìjọ mẹ́rin sáàkùsà àdéhùn yìí torí mo fẹ́ ká ṣe kí ni o ká bá ti ṣe dáadáa torí àlọ́rọ̀ ṣùgbà pẹ̀lú ògbọ́n lọ́nà láti àrùn wa ta'ala. àdéhùn lọ́ba pé àfọwà ni gba wa nígbà tí àfọwà mùsùlùmí. wà á ní amòhún àṣùlàní قال كنت a في جاهلية afáàwà yìí wọ́n fẹ́ ṣàlàyé àwọn kankan fún wa àbábá pè ní abẹ́fẹ́fẹ́ àṣùlàníyà wọ́n ní àwọn àwọn ń bẹ nípò ìgbàjà ilé ni ìgbà kan tó já sí ṣe ìsìláàmù sí ìgbé sílẹ̀ lágbáwá àwọn amọ́ká ní ọmọdé tó ní islam ìgbà yẹn là ń pè ní ìgbà ojú dúdú kí là ń pè ní jáì gbogbo tí wọn bá fi ń ṣe tọ́nà bá fi ní òda tọ́nà bí ní òda tẹ́sí kọ̀ tí ẹ wá ń ṣe tá à ń pè ní fún àpẹẹrẹ ní ìsìn tọ́ba fẹ́ jẹun ẹ̀sìn kọ́ wa pé ká fi ọwọ́ ọ̀tún ká fi kí ni o ká fi jẹun kí ẹ wá fi ọwọ́ òsì kó máa ṣe kí ni o kó máa fi jẹun lẹ́yìn ìgbà tẹ́sì ti dé tó fi ní ọwọ́ ni máa ṣe kí ni o kẹ máa fi jẹun o kí ẹ máa fi ọwọ́ òsì kí ẹ máa fi ọwọ́ òsì ṣe kí ni kó máa fi jẹun á sọ pé onítọ̀ ọ̀hún ló ṣe kí ni o ó ṣèṣe gààyè bíi nígbà tí ò obìnrin ló máa rìn kò ní bọ́ ara. nígbà tí wọ́n ti gbé ẹ̀sìn ní tóbi wá fẹ́ rìn kó ṣe kí o kó máa bo ara rẹ̀. ìgbà gbogbo èrè tó bá fi wá rìn tí ò bọ́ ara àkọ́kọ́ fi ṣe kí o ó rìnrìn àwọn jàìlì táàkiri jàìlì lè. tọ́lá nìkan wá mú wáyìí à ń sọ lábala ìmúra àbí abala ìwà tàbí àbálá ìṣesí àwọn èyí tó wá ga jù nínú àwọn jàìlẹ̀ nígbà òkè sí lọ òòṣà ni wọ́n sìn èyí tí ò tọ́ lọ mẹ́sẹ̀ tí ìjọba ò ní wọ́n sìn á rí i pé àsìkò náà la tún wà yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a ti jẹ́ mẹ́mì ní yìí ọjọ́ bó ṣe dá sí ọlọ́ọ̀bá yìí a sì rí àwọn ilẹ̀ ní ìlànà tó yàtọ̀ kí ni wọ́n sì jọ náà o èyí tí ò tọ́ lọ ni ẹlòmíì sí odò ẹlòmíì sí Ṣàngó ẹlòmíì sí ìràwọ̀ ẹlòmíì sí òmù ẹlòmíì sí màláíkà ẹlòmíì sí Jésù ẹlòmíì sí ṣéwù gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àdẹ́gbẹ̀wà Muhammad sọ̀lá sọ́lá lọ́lọ́run lánàá bí ìtúrẹ́ kó wá ṣe kí ni kó wá kó rẹ̀ kó lórí rẹ̀ ìtànàdùwà kó kú nílùú mọ́ta tí wọ́n kà fi mọ́ sófin ìlú ìfọ̀kànbalẹ̀ àwọn míì tí wọ́n á takọ̀là sí ìwọ̀n lónìí àbí ìṣẹ̀lẹ̀ wa. àfọ̀yìnwá mi àgúnnu ànànàta aládọ̀lẹ́lẹ̀. bàbá ní àfọ̀túgbà tí fi wà sọ̀rọ̀ bá yìí kọ́ bàbá yọ ọ́n sí wọ́n nígbà táwọn sọ yìí àwọn gáàmà àwọn náà rò pé àwọn èèyàn ń gbà táwọn sọ yìí ọ̀nà àrùn wọn wà orí àtàwọn èèyàn wà báyìí a máa gbọ́ ọ̀kan yé nínú àbísí yìí ṣe rí jàìrí ẹni bá ń lò ṣe ti gbà ìlú ẹgbẹ́ ọmọ ọlọ́kàn yìí pé orí àrùn méjì náà ni ìmọ̀ kó jẹ́ mùsùlùmí kó máa bẹ lórí ọ̀nà àmà àti kó máa lò lójú ayé ìgbà ìlú kó máa bẹ lórí kí ni jọ̀mọ́ ọ̀nà àmì ẹni tó ṣe ń wọṣẹ́ ọ̀nà àmì ló wà ìlú ẹni tó gbọ́dọ̀ àlá nìkan nínú inú islam ojú ọ̀nà kí ni ojú ọ̀nà tààrà. sọ́ọ́bà yìí ni wà á ná òmùlẹ́yìn tù á nà ṣe ìdí. wọ́n nígbà táwọn sọ yìí àwọn táwọn jọ lò gbà àwọn kèfèrí wọn ò sí lórí kankan. bẹ́ẹ̀ kọ́ kà fi á ah, orí dáadáa kan wà òkú fún wa. ya àbùdú náà àwùká náà. sọ́dọ̀ níbi wa mọ̀sánmọ̀ tó gbàdí sí wa wọ́n nígbà tá à ń sọ yìí òòṣà làwọn èèyàn ń sìn ṣe mọ̀ pé òòṣà yìí tí wọ́n ń sìn ànábi ṣe wá àti sípò pápápápá ẹ̀fọ́ òṣàlẹ̀ ẹ̀fọ́ òṣàlẹ̀ ọdún èlò gbàdí mọ́ta thirteen years àwọn tó gbọ́ gbọ́ àwọn tí ò gbọ́ wọn ṣe fi gbẹ̀mọ́ wọn gbọ́ àwọn tó gbọ́ ń gbà tí wọ́n gbógun dìde ọlọ́ni àwọn tó gbà àti mọ̀kánmọ̀kán ọlọ́ nígbà sábà ti wá gba ẹ̀sán àánú màdínà lọ́nà tó fúnra àánú màdínà ọlọ́run wá lẹ́yìn padà fún àwọn tí ò gbọ́ ń bà yẹn tí wọ́n ní abẹ́rẹ́ lọ́wọ́ àti gbẹ́bẹ́rẹ́ ní ọwọ́ wọn àti gbẹ́bẹ́rẹ́ fún wọn Muhammadu wá ṣe fásitì fún nígbà gba tó wà tó wọnú kàábà gbogbo àwọn òrìṣà tí wọ́n ń pè ní kílò ti jama ó kó gbogbo ẹ̀ kó bẹ̀. kẹlẹ́ ti wá kó òrìṣà kó kó padà ní òní òun ló fún ìlú òun ló fún kí ló ń àwọn nàìjíríà à ń jẹ́

ó yẹ wá sí gbogbo òkè ayé ọmọ ìwà sí nàìjíríà gbogbo òkè ayé ṣé ẹ̀mọ̀ tó ń sàkóso gbogbo ìlú kàáfà lọ́jọ́ náà lọ́rùn tílíọ̀ náírà sí ìsìn àwọn òkè ayé òun wá sí náírà sí ìfọ́nà òun fẹ́ o kó tu tílíọ̀ náírà sí ìsìn lọ gbogbo òkè tó bá sì láyé wá sí nàìjíríà àti bí ẹ̀sìn ìdílé ọlọ́run bá ti dé ká tún tọ́lọ́rọ̀ wá o.

òní sí gbẹrẹ mọ́ òní lo kókúdè mọ́ òní lo kùtàjà mọ́ òní lo òògùn sọ́sínú ló mọ́ òní fún àwòkó ewé àwòkó òní sẹ́yìn ọ̀nà mọ́ ẹ ọ̀sẹ̀ kan tí ẹ̀rọ ti wẹ̀ ẹ́ ló máa mú kiri kan wá fún yàn àbíkí ló mú wá gbogbo kan ó ṣe kí ni ó há kò ní ẹ̀rí ẹnìkan ló ṣe ní ẹnìkan ló lè pa ní ẹnìkan ló lè dá ní ẹnìkan ló lè má sábọ̀ lẹ́yìn ọlọ́run àwọn ẹ̀kọ́ náà ó wàá tó ìdánjẹ náà àwùláàdì kan àlẹ́dì láyà mọ́tò àbàdà ọba tó ní kú láíláí. ìyẹn nìyẹn tó jẹ́ mùsùlùmí. Jésù tó bá ń tàdúrà báyìí, òun ní ìpè ìkẹ́kọ̀ọ́ tó bá ń lọ́jọ́ náà, àlá, òun ní gbẹ́lẹ̀ ẹ̀kọ́ ti parí lọ́jọ́ náà àlá ó ní wọ́n bẹ̀rẹ̀ fún lọ́jọ́ náà ti parí lọ́jọ́ náà àlá tí ẹ bá ti ń bẹ̀rù àlá kò ní bẹ̀rù oṣó kò ní bẹ̀rù àgbẹ̀ kò ní bẹ̀rù ẹ̀kọ́ lóògùn kò ní bẹ̀rù ẹ̀kọ́ kẹ́kẹ́. ní àfa kan bẹ ní máa ń pààyàn ní ìlú ọdún kò ní kò ní láì tó lè mẹ́rin kan. in tó bá ṣẹlẹ̀ sí ẹ lọ́gbà pé iná ní ó ṣẹlẹ̀ sí ẹnu ẹnìyẹn kọ́ ó kọ́ lè sọ̀rọ̀ lásìkò kó ṣe lèlé sáṣọ sí ni tó fẹ́ ṣẹlẹ̀ ipò ló wá ṣe nǹkan yẹn àgbàgbàn kò tó bẹ̀. tó já sí pé ẹni tí ó lè jí kò lè pa ẹni tí ó lè sọ ní tó lọ́sì kò lè sọ ní lọ́wọ́ gbogbo nǹkan pátá tí máa ṣe lórílẹ̀ tá a wà yìí wọ́n ní ta ló ṣe tẹ̀mọ́ o Allah subhanahu wa ta'ala. tó jáde lásìkò yìí táwọn sọ fáwọn àwọn ará mọ́kà ń bẹ nígbà yìí àti ni wọ́n nígbà náà o òòṣà ni wọ́n sọ. ẹni wọn máa ń sin òòṣà tẹ́lẹ̀ tó sin òòṣà òun náà lẹni tó fọ náà nílẹ̀ tí ò fọ náà tó pe nǹkan mi lẹ́yìn tàbí ìgbà o Allah abẹ́ni tó yàrá tó pe nǹkan mi lẹ́yìn tàbí o Allah lójú pé kò gbé Allah rárá rárá kí ló dé o òòṣà ló pè dàrẹ́ẹ̀tì a máa pè wọ́n ní kí ni o ara àwọn tó ń wà jàìlì ẹni tí jésù kí ló ń wà jàmọ́ jàìlì ẹni sòrò kí ló ń wà jàmọ́ jàìlì ẹni sòrò kí ló ń wà jàmọ́ jàìlì ẹni tẹ̀lé ogun kí ló ń wà ìwà olóhùn jàmọ́ ìwà kí ni ìwà jàìlì àti أبي الله ما الكلام ولا ما تناو ما جاي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أمر ما تبلي صلى الله على محمد وعلى آله وصحبه وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته